الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tá a fún onítìrà ti ṣàlàyé fún wa nípa àwọn nǹkan tó mú kí ọjọ́ júmọ̀ kó yàtọ̀ sí àwọn ọjọ́ yòókù eléyìí tó so yìí pé apá kan nínú rẹ̀ lásán la ṣàlàyé a ṣàlàyé gbogbo ẹ̀ níbi tó pọ̀ dé afa bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé fún wa báyìí fi hadihi sallallahu alayhi wa alihi wa sallam fi khutabe nípa kíni lànà anabi sallallahu alayhi wa sallam nínú àwọn khutuba rẹ̀. nínú àwọn oríṣi kútúbà ìta nàbí sallallahu alaihi wasallam máa ń ṣe òun náà ni kútúbà lọ́jọ́ jumu'a bákan náà kútúbà nínú sọ̀látù al-Eidayn báyà sọ̀látù Eid al-Fitr àbí sọ̀látù Eid al-Adha bákan sallallahu alaihi wasallam máa ń ṣe níbi kusuf bẹ́ẹ̀ kótóbà tí anabi sallallahu alaihi wasallam máa ń ṣe nígbà tí wọn bá so igi ìgbéyàwó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kótóbà kí ni ìlànà anabi sallallahu alaihi wasallam nípa eléyìí ó pàtàkì pé ká mà bóyá èèyàn jẹ́ imam àbí èèyàn jẹ́ imam èèyàn já síwájú àbí èèyàn isa síwájú nítorí kó ṣeé ṣe kó jẹ́ pé ẹni tí ó wà nípò pé kó ṣe kútúbà yẹn yóò ṣe àṣìṣe ìwọ tí o ò sí nípò yẹn ó lè pàkíyèsí rẹ̀ láti tún ṣe àǹfààní ìmọ̀ pọ̀ púpọ̀ torí ẹ̀ wọ́n ní kana idha khataba ihmarrat ayna wọ́n ní gbogbo àtàlẹ́ sallallahu alaihi wasallam máa ń ṣe kútúbà ojú wọn máa ń pani ojú ànábì máa pani nítorí pé ntí ń báwọn èèyàn sọ. So, anabi mú ní kókó ni kò fi sáwàdà ìdí inú tójú anabi sallallahu alaihi wasallam fi máa ń pọn tí máa ń ṣe kútúbà yàtọ̀ sí wọ tó ṣe pé kútúbà ló ń ṣe ọ̀ǹdọ́wẹ́kẹ́ ọ̀ǹsáwàdà kápá àwọn èèyàn lẹ́rìn subhanallah níbẹ̀ yẹn ó lánàá anabi sallallahu alaihi pé pọn lójú rẹ̀ máa ń pọn tọ́ba eléyìí ó ti dára débi pé gbogbo ìgbà tí wọ́n bá ti ṣe kútúbà ojú máa ń pọ́n wa ala sawtu ohun anabi sallallahu alaihi wasallam sì máa rókè èsì pé yọọ máa dún yọọ máa kùn yọọ máa kùn yọọ máa dún lọ́nà tó ṣe pé àwọn ẹni tí wọ́n láwọn ń gbọ́ kútúbà gan wọn ní máa kókó kí ni ìmáàmù sọ eléyìí tó yapa yàtọ̀ sí ìṣesí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn lìmáàmù tó ṣe pé wọn ò ní ma kí ni wọ́n ń sọ wọn ò ní ma kí ni wọ́n ń wí tó ń ti pé gbóngbóng bẹ́ lẹ́nu wọn. yọ kàn máa dún ní àwòkọ́rọ́ àwòkọ́rọ́ àwòkọ́rọ́ àwòmídìn kí ni tí gbogbo eléyà mú jáde nìsí. ohun ànábì sallallahu alaihi wasallam máa ń lo òkè lèmọ́dá nítorí pé kútúbà ìtanijí nípa kápáyọ̀ ọlọ́run ká ṣe ń tọ́lọ́wọ́n bá ń fẹ́ ká dínà sí ń tọ́lọ́wọ́n bọ̀ fẹ́ tá a bá láǹfààní àti gbọ́n tó ń wí kí ló ń fẹ́ ká ṣe báwo la sì fẹ́ fi tó ń wí fún wa la sì fẹ́ fi ṣiṣẹ́ bẹ́ẹ̀ washtadda ghadabuhu ìbínú anabi sallallahu alaihi wasallam máa ń lé koko nígbà tí wọ́n ń ṣe kútùbà wọn è mú lérí rárá ìbínú ó máa ń lé koko lọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam nígbà tí wọ́n ṣe kútúbà ká annahu mundhiru jayshin ọ̀rọ̀ rẹ̀ ó dàbí ẹni tí ń kìlọ̀ fún àwọn ọmọ ogun gbogbo ẹ̀ lọ yọ ẹ ṣọ́ra bí ìgbà tí èèyàn ń kìlọ̀ fọmọ ogun ni bẹ́ẹ̀ ni kútúbà anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú kútúbà rẹ̀ anabi máa ń sọ ike bu'ithtu pé agbémi dìde aràn mi ń sẹ́ èmi pẹ̀lú gbẹ̀ndẹ̀ alkiyama bá ti ṣe rí ni. ọwọ́ àna ọmọ àka rẹ̀ méjèèjì àti taarin àti tìfábẹ́là àti mọ̀ pé kò sí tọ́ yà wọ́n ó túmọ̀ sí pé dídé mi dídé gbẹ̀ndẹ̀ alkiyama ni torí la nabiyya ba'dahu kò sáà kan tí ó dè mọ́ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ó túmọ̀ sí wípé òun lànàbì tó kangun sí ìgbéǹde alkiyama tó bá ti lọ kò sí ànábì míì tí ó dé ma njẹ́ ọkàn dé lẹ́yìn rẹ̀ ní kíni gbéǹde alkiyama ẹnìkan àsìkò tó bá jẹ́ bẹ́ẹ̀ ó ti pé ẹgbẹ̀rún kan àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún wa ti kú one thousand four hundred and twenty-three years tó bá ń ṣe náà ni gbígbé anabi sallallahu alayhi wa sallam gbígbé ǹde lójúṣẹ àti dídí alqiyama ọba rí ṣé wọn ò súnmọ́ra wọn ju one thousand four hundred and twenty three years lọ wọn ò súnmọ́ra wọn ju bẹ́ẹ̀ lọ ntọ́rọ̀ rẹ̀ ọba fi nítumọ̀ òun náà ní ká pé anabi mi tún dé lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n ìwọ náà yẹ kó wòówò láti dọ́tà anabi wa sallallahu alayhi wa sallam tó ti kú tàlẹ́ni náà tó tún pera rẹ̀ ní nabiyullah àbí rasulullah tọ́lọ̀ wọn bò tú àṣírí rẹ̀ kó tó di pọ́jọ́ kẹnubọ̀ pò sọ́wà kò sí. àbá ti rí tíra mi náà tí wọ́n máa gbé gẹ́gẹ́ tí wọ́n fẹ́ fi dípò alukur'an sọ́sẹ̀lẹ̀ kọ́sẹ̀lẹ̀ gbogbo àwọn tó ń pera wọn lánàá bì gbogbo wọn làṣírí wọn tú. anabi sallallahu alaihi wasallam ti sọ fún wa wípé lánàá bí yabàdí kò sánàbì kan tí ó dé lẹ́yìn mímọ́ ṣùgbọ́n o àwọn òpùrọ́ kan ń bọ̀ bí òpùrọ́ ọgbọ̀n tí wọ́n máa purọ́ fẹnu sọ wípé ànábì ọlọ́run làwọn náà ẹ jẹ́ ó yé yín pé kò sí ànábì míì mà tí ó dé lẹ́yìn mi ànábì Muhammad sallallahu alayhi wa sallam kí ni ìròyìn tán fáwọn eléyẹn àwọn òpùrọ́ torí ẹ gbogbo àwọn tó ń pera wọn lánàbì lẹ́yìn ànábì sallallahu alayhi wa sallam kí ni ìròyìn tó tẹ̀lé kọ wọn òpùrọ́ torí ẹ náà la ṣe rí Musailama al-kadhab musailamatul kadhab so bí wọ́n bá pé musailama kò lè yé ẹnikẹ́ni tó nímọ̀ nípa islam àfi kó fi kíni kún al-kadhab òpùrọ̀ eléyìí láti ókú díẹ̀ tánàbí ókú ló ti bẹ̀rẹ̀ sí pera rẹ̀ lánàbí so kótó di pé ọwọ́ bá láyé abubakar radiyallahu anhu ní mawqi'atul yamama mawqi'atul yamama níbi ogun yamama lọ́wọ́ ti bá náà ti pa òkúrọ́ dànù bẹ́ẹ̀ náà ni Sajah obìnrin lòun onátúlá ànábì lòun ọwọ́ bọ̀ náà kótó adé kótó adé kó adórí arú àwọn Mirza Mirza Gulam Ahmed Qadiani òkúrọ́ ọ̀gbàlódé tó ṣiṣẹ́ sí àwọn England nínú àkọọ́lẹ̀ tó náà kọ ó ní gbogbo ìgbésí ayé òun fi ṣiṣẹ́ sí England ni. torí ẹ̀ ló sì pé gbogbo àmì ẹ̀yẹ gbogbo àmì àgbéga tí England máa fún yàn lórí gbà àwọn náà ni wọ́n lò títí títí títí títí tó fi wá kú England ò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní lóyún so nítorí ẹ òun náà pera rẹ̀ lánàá bíi òpùrọ́ ló náà ẹ̀rẹ́ ni tó pera tó ní ẹ lọ́tọ́ ànábì lòun la mubtada nabiyyun ba'di wípé la lànàbì tí ó dé lẹ́yìn mi mubtada wa khabar ẹgbọ́rọ́ mẹ́ wọ́n sì mú kan wá síwájú khalifa ó pera rẹ̀ lánàbì tàtà amúdéwání kí ni nǹkan tí a fi lè mọ̀ lánàbì ó ní ó ní tẹ́ fi lè mọ̀ lánàbì ni kó wọ́n sọ tí wọ́n khalifa ń rò. wọn sọ fún ọ ó ní à kò burú èyí náà lè jẹ àyà sọtí mò ó ní níta ẹ̀ rò ní ni mi <laughs> kí làwọn ti máa rò tẹ́lẹ̀ sẹ́yìn sẹ́sẹ̀ ń bùkátà pé àmì jíjá nàbí tẹ́lẹ̀ náà òpùrọ̀ yan so nítorí nínú khutba anabi sallallahu alayhi wa sallam anabi tún máa ń sọ pé amma ba'd amma ba'd lẹ́yìn ìgbà tí a bá ti fi ẹ̀yìn fún ọlọ́run ọba wa tá a sì ṣe àṣàlátù fún anabi sallallahu alayhi wa alihi wa sallam amma ba'd ọ̀wà débi imaamu bukhari nínú saxiixi rẹ̀ ó sọ̀rọ̀ kan tó ma bá a lo amma ba'd àti bá a lo wa ba'd tẹ̀lé wọn rí nínú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam pé lẹ́yìn ìgbà tó bá ti fẹ̀yìn fọlọ́n tó sọ sàlátù fún anabi sallallahu alayhi wa sallam òun náà là anabi fa subhanallah yóò tún sá sàlátù fúnra rẹ̀ límẹ̀lẹ́ torí inna allaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhal ladhina amanu sallu alayhi wa sallimu taslima lẹ́yìn ìgbà tó bá sá sàlátù fúnra rẹ̀ tán yóò wá sọ pé amma ba'd lẹ́yìn wàá gbà náà ọ̀rọ̀ wa bọ̀ nísì a sì ti mọ̀ pé lédè lárúbá tó máa ti sọ pé amma ba'd àbí tó máa sọ pé wà ba'du ọ̀rọ̀ tí ó bá bẹ̀rẹ̀ rẹ̀ fa ò ní ó bẹ̀rẹ̀ amma ba'd fa wà ba'du fa sòbófin ṣe wínu ṣùgbọ́n wá díẹ̀ nígbà wọn sọ pé amma ba'd wọn ti sọ pé ba'du láì jẹ́ pé fa ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àmì lẹ́yìn kéré púpọ̀ sọ́dọ̀ gbogbo àtàwọn sọ pé amma ba'd àbá sọ pé wà ba'du kí láà fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ fa. nínú khutba anabi sallallahu alayhi wa sallam ó wá báyìí pé amma ba'd fa inna khayra alhadithi kitabullah èyí tó lóore jù nínú ọ̀rọ̀ náà ni tírà Ọlọ́run alqur'an wa khayra alhadi hadi muhammadin sallallahu alayhi wa sallam èyí tó lóore jù nínú mana ó náà ni mana ta nabi muhammad sallallahu alayhi wa sallam wa sharru al-umuri muhdathatuha èyí tó burú jù nínú gbogbo ọ̀rọ̀ làdádáálẹ̀ gbogbo ètò bá já dáadáa lẹ̀ nínú ọ̀rọ̀ òun ló burú jù nínú ọ̀rọ̀ tọ́bàn wa sharrul umur èyí tó burú jù nínú gbogbo ọ̀rọ̀ al-umuru huna al-muradu biha al-umuru diniya níta àgbàlérò pẹ̀lú àwọn ọ̀rọ̀ ń bè ń ẹ̀sìn èyí tó burú jù nínú gbogbo ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn òun náà ní tó bá jẹ́ àdádálẹ̀ bí màánà kò sí àyè fún àdádálẹ̀ nínú ẹ̀sìn tiwa yìí kò sí àyè fún àdádálẹ̀ nínú ẹ̀sìn tiwa yìí <coughs> kí ló yẹn a lè ṣe àdádálẹ̀ nínú ẹ̀ ntí àyè lè gba àdádálẹ̀ nínú ẹ̀ òun náà ní tí ọba pé ntí ò pé wọ́n lè fẹ́ ṣe adjustment amendment àbí òye wa so ṣùgbọ́n. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم atmamtu ورضيت لكم الإسلام دينا. lakum al-islama dina bẹ́ẹ̀ lọ́lọ́wọ́ bá wa sọ eléyìí tó lọ́wọ́ bó o ṣe fẹ́ nìkan rí síwájú àwa mùsùlùmí yìí pé kọ́ lọ́wọ́ sọ yìí pé mo ti pé ẹ̀sìn yín fún yín kò ṣẹlẹ̀ rí lọ́dọ̀ àwọn Yahudi sọ pé tó bá pé àwọn irú rẹ̀ bá ṣẹlẹ̀ sí ni àwọn ọba máa fi gbogbo ọjọ́ ayé celebrate ẹ̀ ni. sẹ́lẹ̀yìn tọ́lọ̀ tí wàá sọ pé ẹ̀sìn wa ti wá pé òun pé ẹ̀sìn wa fún wa se náà látọ̀ àmọ̀ sàdáadáa lẹ̀ pé kíni ẹ mọ̀ tó máa dáadáa lẹ̀ ni pé àṣe àbùkù tó bá ń tọ́lọ̀ ń ṣe ẹ̀yin fẹ́ mú kó mẹ́ ẹ fẹ́ má bùkù kó mẹ́ èyí tọ́lọ̀ ń ṣe tí ò ṣe pé ẹ̀yin fẹ́ pé táwa là wa àwa gẹ́gẹ́ bíi ta ni táwa pa afẹ́ ṣe afẹ́ pé ń tọ́lọ̀ wò pé. afẹ́ ṣe àtúnṣe ńtọ́lọ́wọ́n bá tó ṣe tọ́sẹ́kù a'udhu billahi minash shaitani rajim ìdí inú tó fi jẹ́ pé gbogbo aládàádáalẹ̀ oúnjẹ ojúmọ́ àyàfi tí ń bá gbogbo aládàádáalẹ̀ oúnjẹ ojúmọ́ àti torí pé ọ̀dà gẹ́gẹ́ bí ẹni tó á pera rẹ̀ lánàbí yẹn tó ní àmì jíjà ànábì òun onípò òun lè sọ tẹ́ ń rò fún yín kíkí á là kó tó náà bá ń lọ yọmọ wọ̀ tó yọmọ wò sí tó bá rí bí wọ́n ṣe dírẹ́sì àti bí wọ́n ṣe rí pé ah, yọmọ rò pólú ẹ̀ ní ìsín sínà nù àbí bẹ́ẹ̀ kọ́ ni bẹ́ẹ̀ náà ni gbogbo aládàáda lè ọmọ pé ẹ ah, wọ́n mọ òkú lu ẹ sí nanú o hmm? sẹ̀mí àlọ́ lèmọ́ náà mi dà ó sì ní o kí á ní jẹ́ bẹ́ẹ̀ <laughs> torí ẹ̀ ló ṣe gbogbo aládàáda lè ọ̀nà mà ẹ̀yin ẹ̀ máa wò ó bí wọ́n ṣe pé àwọn ṣe mọ́lùdí lónìí ẹgbọ́ maulud sẹ́dẹ̀ lárúbáwá maulud mọ̀lóòd ọmọ tá a bí kí ni jẹ́ mọ̀lóòd ọmọ tá a bí báwọn ṣe mọ̀lóòd ọmọ tá a bí àdúgbò ìfọlọ wọ́n wọ́n alìyọ́kù bìbì dàtìhìn òun ló súnmọ́ oníbídé àpò nígbèdè lárúbáwá náà dáadáa ìdẹ́n ẹ rí i pé lónìí ẹni tí ń lọ sí mọ̀lóòd tí wọ́n ṣe ń pè é nù mọ̀lóòd ẹni tí ń lọ yọ̀ mọ̀ wọ̀ tún yọ̀ mọ̀ wò sí pé ah, ẹ̀yin ọ̀lọ́ yọ̀ mọ̀ rò lọ́kàn ẹ̀yin ọ̀lọ́ bóyá rú àwọn tí hmm? tí wọ́n wò polúwa rẹ̀ àbí òye <laughs> so ti fura ti fura ní ọmọ rẹ̀ so nítorí ẹ̀sìn ti pé kí wọ́n á ní tuma páǹsẹ̀ bíi dà kò sí tuma fún torí ẹ̀ kò tètè jáwọ́ ńbẹ o èyí tó ti bàjẹ́ ní àsìkò ti tó báyẹn o padà sí di súnà o nítorí kọ́ pé inú sàárè ìlòrùn ó ti yọ wá bọ̀ o tó ti wá rí pàṣẹ inú òkùnkùn lọ́wọ́ àtẹ́lẹ̀ ọlọ́run ẹ kí n padà màá ṣàtúnṣe kò sáyè mà kò sáyè mà wa sharrul umuri muhdathatuha torí ẹ̀ ìwọ ọwọ́ tó wá burú bàjẹ́ tó bá jẹ́ pé ní tó yẹ kó já síwájú nídìí ká tẹ̀lé tọlọ́run olótú wá jẹ́ àgbà wọn nídìí ká sàdáadáa lẹ̀ ẹbí àwọn lèmọ́mù lèmọ́mù kó tó wá jẹ́ kó náà ló tún síwájú nínú bídà a'udhu billahi minash shaitanir rajim ẹni tó yẹ kó jẹ́ kó ní ń fa àwọn wọn á ń ṣe bídíà yẹn wọn á ní èyí dá àbí ọ̀dá wọn lọ dá kọ̀dá kọ̀dá wọn ní ìdìtò òfin dá mọ́nà àmìlà àmẹ́lẹ́n lẹ́yìn alayhi amúrúnà fọ̀húwọ̀rọ̀ ẹ̀yẹn wọn á mú ìdìtò òfin dá wa wọn ní ọ̀ ọ̀ anábì mọ́ni anábì mọ́ni ká ṣe ayẹyẹ ọjọ́ òbí rẹ̀ tí ọ̀ dá kọ̀dá àyàfi tó bá jẹ́ pé ayẹyẹ ọjọ́ ọkù rẹ̀ lẹ́sìn nítorí pé ọjọ́ bí èèyàn báyàn láyé tànàbí sọlọ alaihi wasallam mélòó ló bá láyé ẹ̀ẹ̀mẹ́tàlélọ́gọ́ta ńlọ́jọ́ bí rẹ̀ bá láyé mẹ́tàlélógún nínú rẹ̀ bá láyé lẹ́yìn tó ti dà ànábì ọlọ́run tó dòjíṣẹ́ rẹ̀ ànábì ọ̀wá kan celebrate ẹ̀ kan celebrate ẹ̀ gbọ́dọ̀ lẹ́yìn ṣe wá jẹ́ pé ẹ fẹ́ ìyá lọ. sọba mu bẹ́ẹ̀ kò kúkú bá mu bẹ́ẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé àwọn ọmọlẹ́yìn Paul lè fi jọ tẹ̀yìn pé àwọn sọjọ́ bíi ta ni Jésù ẹ̀yin náà sọjọ́ bíi ànábì lọ́ba di fifty fifty ó ṣe déédéé súnà ànábì sallallahu alaihi tó ní latattabi'unna sanana man kana qablakum hadwa al-quddati bil-quddah hatta law dakhalu juhra dubbin ladakhaltumuhu qalu al-yahudu wan-nasara qala faman yakun idhan ẹ máa tọ ìlànà àwọn tó ti síwájú yín ló di wọn ìdí ọfà kan sí ìdí ọfà kan ìyẹn ni pé ẹ ní tayọ wọn bí wọn ṣe ṣe náà lẹ́yìn náà máa ṣe á rí inú yín àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ni òkè ṣe gbogbo yín o débi pé tí wọn bá wọnú sáà wọn ẹ bá wọn wọ wọn ní sáwọn Yahudi àbí Nasara wọn ní ta ni ọba tún jẹ ta ni ọba tún jẹ ẹni pápá kan náà ló mà wọn ń tọ wọn lẹ́yìn àbí wọn tọ wọn lẹ́yìn wọn ń tọ wọn lẹ́yìn alimami ibn kathir rahimahullah wọn lọ sùn tán bí anabi sallallahu alayhi wa sallam ti awwal oṣù yìí náà lànàbì tún kú oṣù tí wọn bí ló kú wo pàtó ni wọn bí ẹ̀yin sọ pé jọkejìlá oṣù rabi'il awwal wọn bí kò sí wo ń bà wá ìmáàmù tí wọ́n ń ṣe mọ̀lúd mọ́wùlẹ̀d wípé kọ́mẹ́jẹ pé ọbọ̀ sí déédéé jọ́tà nàbì kú wọ́n wá ń ṣayẹyẹ pa nàbì kú inú àwọn ti ẹ̀dùn tó kú kẹ́bẹ̀ ṣe máa ṣe tàwọn bàbá yín tí wọ́n kù tẹ́ máa wó máa lò. ẹ̀rọ kí tuma rẹ̀ náà pé a àdúpẹ́ ta ti ẹ̀rẹ́yìn bàbá yìí hmm? pé ẹlẹ́yìn ọ̀gbà wájú oníwájú ọ̀gbẹ̀yìn èmi ọmọ bí ẹ̀ ṣe máa ń sọ Yorùbá yìí kò dájú kó nítumọ̀ àbí òye wa wípé bàbá tó dàgbà òun ló yẹ kọ́kọ́kọ́ kú òun ló yẹ kọ́kọ́kọ́ kú òun ló sì kọ́kọ́ kú àwọn ọmọdé kéékèèké ló yẹ ká sẹ́yìn rẹ̀ àwa la sì sẹ́yìn rẹ̀ ṣé ọ̀rọ̀ nu yìí sọ̀rọ̀ ọ̀dà ṣé ó wu ẹnìkan pé kí bàbá tòun ó kú àfọmọ́abú pé kí bàbá yòó kú kàtí ẹ̀ tí bàbá rẹ̀ bá jẹ́ mùsùlùmí ò ní fẹ́ kó kú tí bàbá rẹ̀ bá jẹ́ kèfèrí ò ní fẹ́ kó kú tó bá jẹ́ mùsùlùmí ò ní fẹ́ kó kú torí pé kó tún lè ba àráyè ṣe dáadáa sí i tó bá sì jẹ́ èèyàn abú ò fẹ́ kó tí ì kú bọ́yá ó lè jẹ́ gba Islam yín á lẹ pàtẹ́jú sí bí adúpẹ́ o tá a rẹ́yìn bàbá òfò wọ́n á lùlù sí ní tàdíreke wọ́n ń gbọ́ ti pé èwo lẹ́ ń fẹ́ sọ́tí gbóná ní àbí tútù olórin wa gbọ́ ọmọ àṣẹ irú ẹ̀ fún ẹ o àwa ṣe àmín ẹ̀rù pípé nìyẹn subhanallah torí di eléyìí kọ́mọ̀ ìjà pé irú ẹ̀ náà lẹ́ ń ṣe tẹ́lẹ̀ ń ṣe mọ́lúdì ó sì wáá tó láburú kọ́ ọmọ kọ́ àwọn ṣíà àwọn anisálàfù yín nídìí mọ́lúdì tẹ̀ ń ṣe àwọn ṣíà lọ kọ́kọ́ ṣe eléyìí jẹ́ àpèjúwe tó wá nù kútùbà nàbì sallallahu alayhi wa sallam anábì wọn kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ ànú o kò sí àdádálẹ̀ kan jẹ́ mànà gbogbo àdádálẹ̀ ànúni. bákan náà kútùbà anabi sallallahu alayhi wa sallam tí bá ń ṣe kútùbà fún jumu'a wọ́n ní máa dúpẹ́ fọlọ́ yóò fẹ̀yìn fún lẹ́yìn ìgbà tó bá wí eléyìí tán ìgbà náà ni wọ́n á sọ yìí pé amma ba'd fa inna khayra alhadithi kitabullah wa khayra alhadi hadi muhammadin sallallahu alayhi wa sallam wa sharra al-umuri muhdathatuha wa kulla bid'atin dalalah torí ẹ̀ wọ́n ní gbogbo àdádálẹ̀ ànú ni ìwọ wá sọ pé àdádálẹ̀ kan wà tó dáa tọ́lọ̀ǹgá nífẹ̀ẹ́ sí sọ́wà kò lè sí torí pé ànábi sọ pé wọ́n kó lọ bídà àti ń dalalah pé gbogbo bídà ńkọ́ ànú ni ẹlẹ́nìkan tó ní káwọn èèyàn dáwó fún mọ̀lúdì wọn ń dáwó wọn ń dáwó wọn ń dáwó wọn adọdọ ẹnìkan wọn á ní èmi ò ní dá o àyàfi tẹ ẹ bá rí ẹ̀rí tó múnádóko mú wá lórí pé mọ́ọ́lùdì tẹ̀ ń ṣe yìí báyìí ọ̀tọ̀nà tó bá ní kìí í ṣe gbogbo tí ọba ti lẹ́rìí iná ní ọ̀tọ̀nà ó ní ẹ má pèjúwe tí ọ̀ lẹ́rìí tọ́tọ̀nà wá musaba pọ̀ tí wọ́n ń ṣe fún kuraani nìsín wọ́n ṣe ní local level state level national level lẹ́yìn náà international level kílẹ̀ díẹ̀ sọ́jọ́ra wọn ẹ̀ dáhùn bóyá ṣubú àyẹ̀ ń bẹ fẹ́yìn náà sọ́jọ́ra wọn pé kínni musaba pọ̀ tí wọ́n ń ṣe yẹn aslan ta ló pè lẹ́sìn ta ló pe musaba kọ lẹ́sìn kò sẹ́ni tó pè lẹ́sìn ṣé mọ̀lúdì ẹ̀sìn ni àbẹ́sìn lọ́bẹ̀ ẹni tí ń ṣe ẹ̀sìn ni wọ́n pè kò túmọ̀ sí pé musaba kọ ẹ̀sìn ni o tọ́ mọ̀lúdì táwọn ń ṣe yẹn àwọn wò pẹ́sìn làwọn ń ṣe àwọn sì gbà láadáa musaba kọ wọ́n ń ṣe nítorí àti ṣe àwọn ọmọ lójú kòkòrò kan hàn kúránì o lópin ìgbà tó bá pé àníyàn ti wa táwọn fi organize rẹ̀ òní kíkọ́ ma kó lè bá alukurani káwọn èèyàn tó alukurani ó lè bá wà láàrin láàrin àwùjọ wa kò sí tó burú mbẹ ìgbà ètí ṣe pówó la focus wípé ah, ọmọ òsè yọ gbowó yóò dolówó ọgbọ bá gbadé àwa náà gbadé ẹ mbẹ báwọn míì bá níyàn ṣe dàrú nù nípa musa bá pọ̀ ní ìsìn o ó ti di ní tí wọ́n fi ń wówó torí ọkọ̀ wọn ọkọ̀ wọn ẹja kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam kò sí ntọ́jọ́ bẹ́ẹ̀ ẹ̀yin ìjọba ń fún yín sinmi ẹ̀yin lẹ tọrọ tẹ bá sì lẹ́ẹ̀sìn mọ́ kálukọ́ gbabi sẹ́ẹ̀ lónìí ilé ìjẹ́bù sí jẹ́mbẹ́ tọ́ nínú ẹgbà wa kan lọ́dọ̀ imaamu nasa'i anabi máa ń sọ pé kullu bid'atin dalalah gbogbo àdádálẹ̀ àánú ni ó wa kullu dalalatin fin nar gbogbo àánú inú nánà sí ni eléyìí túmọ̀ sí pé ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé yóò ṣe bídà àti ẹ̀ títí dọjọ́ kú kò ní túbá tí ò bá sì túbá yóò gbélé ayé máa bẹ lórí àánú yóò wá gbọ́ làlùkìyàmọ̀ wọ̀nà kọ́lọ́mọ̀ bá dákun kó ṣàánú wa ṣùgbọ́n tó bá ṣe pé bídà tó gbéyàn ó bá jẹ́ bídà tún mukaffira bídà àti máa sọ yẹn di kèfèrí irú onítàn yóò máa bẹ nínú náà khalidan mukhalladan fiha yóò máa bẹ nínú rẹ̀ gbére kése ṣùgbọ́n tó bá ṣe pé bídà tí kìí sọ̀yàn di kèfèrí ni wọ́n bá ṣe kú tó fi wọ́n náà gẹ́gẹ́ bí àkídà àwọn ahli sunnati wal jamaa wípé ọ̀wọ́ iná títí dìgbà tó lọ́wọ́ bá fẹ́ ṣùgbọ́n ò ní jẹ́ni tí ó máa bẹ́nu rẹ̀ gbére kése ó padà dẹni tí wọ́n mú lọ sí àlùjánnà jọkàn eléyìí ni àkídà tàwọn ahli sunnati wal jamaa lọ́dọ̀ ahli sunnati wal jamaa wọ́n sọ pé bídà èyí tó máa ń sọ̀yàn di kèfèrí wà eléyìí tí kì í sọ̀yàn di kèfèrí sí wà ṣùgbọ́n àti bá àti bí gbogbo ẹ̀ ń kọ́ bọ̀lẹ́lẹ́ ànúni wa kullu dalalatin fin nar gbogbo ànú inú nẹ́sì ni ṣùgbọ́n àti rí lọ́dọ̀ àkídà nínú àkídà ahli sunnati wal jamaa wípé tí ntí ò tó kúfúrú tó bá gbìyànjú ná èèyàn ní máa bẹnu nánà láéláé èèyàn ní máa bẹnu nánà láéláé nítorí pé ńgbà tó lọ́n bá ròyìn iná ó ní u'iddat lil kafirin apèsè rẹ̀ lẹ̀ di àwọn kèfèrí ni ṣùgbọ́n nítorí ìsìpè anabi sallallahu alaihi wasallam àti ìsìpè àwọn míì tí ó tún sípẹ̀ ọlọ́wọ́n bó kó àwọn ẹlẹ́ṣẹ̀ tẹ́ṣẹ̀ kó wọn ná tẹ́ṣẹ̀ wọn ò tó kúfúrù yóò kó wọn jáde kúrò nínú ná yóò padà fi wọn sálì janna náà ni ilé ìjà àkídà alùsùnà yàtọ̀ sáwọn jama tẹkfìríyà àwọn tẹkfìríyà àwọn sọ pé gbogbo bídíà náà ni kúfúrù ńgbà táwọn ọ̀gbẹ́sìn islam yìí torí pé àwọn fẹ́ ti kàfárẹ̀ yẹn tẹ́lẹ̀ náà ní títí ń jónú ẹ̀jẹ̀ tiwọn tẹ́lẹ̀ náà ni wọ́n á fẹ́ lo àdìsí yẹn láti fi báàkì àkídà tiwọn tí wọ́n ń gbé kátó jẹ́ tẹkfìrí tẹkfìríyà tẹkfìríyúnà làwọn àkídà àwọn kúmá tẹkfìríyà so irú àwọn eléyẹn wọn ní gbogbo gbogbo bídà ńkọ́ kúfúrú náà ni kúfúrú báwo kódà sheikhul islam ibn taymiya nínú tírà rẹ̀ iqtida'u sirat al-mustaqim ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú bídà gan min qabil al-makruhat ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn bídà abẹ́ makruhat lọ́bọ́ sí. Si bẹ́ẹ̀ ni Ibn Taymiyyah sọ nù iqtida'u siratil mustaqim tó nítorí ẹ̀ àwọn ò sì lè jẹ́ pé wángélé wángélé wa ẹ̀ fúlẹ́ńgé fúlẹ́ńgé àkàrà kò lè kọjá kínni kọta yó gbogbo fúlẹ́ńgé fúlẹ́ńgé àkàrà kò lágbára lẹ́yìn èrè tó àwọn olùmọ́wá wọ́n ń sọ̀rọ̀ ìwọ́wàdé nítorí àìmọ̀ kan tiẹ̀ ọwọ́ akagídé hárí ọwọ́ àmọ̀ bẹ̀sìn ọlọ́wọ́ bá jẹ́ nítorí pé ó wà àwọn ẹni tí ọ̀gbẹ́sìn yìí àwọn màálù ó sì mo rò pé ẹ̀yin náà ti mà tún ma pé àwọn ẹni tí wọ́n ń sì lọ́nà màálù làwọn náà síbá ti sọ ìtàn eh, aṣíwájú wa tí ó ń parọ́ fáwọn èèyàn ọ̀kan nínú àwọn aṣíwájú tí ń parọ́ fáwọn èèyàn tí ń parọ́ má nàbí sallallahu alaihi wasallam nàbí sọ̀ntà nàbí ọ̀sán wọ́n sì pé ah kí ni ó sì lè má parọ́ má nàbí ọ̀nà àwọn tó ń bá sọ̀rọ̀ màálù níwọ̀n bó wọn ṣe jẹ́ màálù ọlọ́dà kò burú lọ́ba tó parọ́ mi pàànàbí sọ pé gbogbo ẹni táhàn rẹ̀ bá kán mú rẹ̀ yọ wà lìjánà kálukú bá yà hán wọn bá ń dán wò ṣé mo pè wọn màálù ní ìsìn ẹ pé òun sì màálù. sòbẹ́ lọ̀pọ̀lọpọ̀ tí ọ̀gbẹ́sìn ọlọ́run bá yín gbà tó bá ti rí kó wọn láàrin àwọn olójú dúdú àwọn rò pé ká tẹ̀lé súnà ànábì ìtumọ̀ rẹ̀ ní ká máa pa àwọn èèyàn kèfèrí kèfèrí kèfèrí kèfèrí kọ́ mọ́ akọ ẹnìkan kan àfiwọ́ nìkan turidu an tuhajjira wasi'a ọbẹ̀ sọ̀ntọ́fẹ̀dì tó fún aljanna ọlọ́run ọba fẹ̀ arduha as-samawati wal ard ìbú ìbú aljanna ìbú àwọn sámà méjèèjì àtìlẹ̀ méjèèjì torí di eléyìí báyìí eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ o anabi máa ń sọ nínú kútúbà rẹ̀ lẹ́yìn ìgbà tó bá dúpẹ́ fọlọ́run lẹ́yìn tó bá fẹ̀yìn fọlọ́run lẹ́yìn ìgbà tó bá jẹ́rìí pé kò sí ọba tó tọ́ láti fòdodo jọ́sìn fún àfi Allah tó tún jẹ́rìí pé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ojúṣe ọlọ́run yóò wá sọ pé amma ba'd ìmọ̀ sọ pé amma ba'd tọ́ tẹ́lẹ̀ bí wọ́n á ṣe kútùbà tiẹ̀ o kútùbà rẹ̀ máa ń kúrú gan kútùbà rẹ̀ máa ń kúrú kìí gùn lọ títí àmọ́ sọ̀láàtù rẹ̀ ó máa ń gùn jọjọ kútùbà ó kúrú sọ̀láàtù ó gùn àwa lónìí kútùbà ó gùn sọ̀láàtù ó kúrú wọ́n lè máa ṣe kútúbà alátago méjì títí tí mẹ́ta àbò fi fẹ́ lò àmọ́ tó máa kí sọlátul jumu'a wọ́n kàn lè ka fatia wọ́n sì da iná àtọ̀ iná sí méjì ìdajì fúnákà alákọ̀ọ́kọ́ òṣìṣẹ́ dá méjì ń tiẹ̀ àyà méjì níraka alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kẹta fúnákà ẹlẹ́ẹ̀kejì subhanallah eléyìí tó tako ìlànà anabi sallallahu alayhi wa sallam kútùbà rẹ̀ ló máa ń kúrú sọláàtù rẹ̀ ló máa ń gùn nígbà tí anabi máa ń ṣe kútùbà ó máa ń ṣèrántí ọlọ́wọ́ba lọ́pọ̀lọpọ̀ nínú ẹ̀ ó sì máa ń sẹ̀sẹ̀ àwọn gbólóhùn tí ó lò kíkà sí ká máa sọ̀rọ̀ ká máa sọ̀rọ̀ ká máa sọ ní táàrò páàsọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àlọ́ máa wọnú kútùbà ayé ìsìn kò sí palẹ̀mọ́ pé mo fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ó ti fi ojú commonize àwọn èèyàn débi pé níjọba gba aláma sọ kí ni bẹ́ẹ̀nbẹ́ẹ̀ a mẹ́ẹ̀ẹ́dógún bẹ́ẹ̀nbẹ́ẹ̀ torí ẹ̀ ìpalẹ̀ mẹ́dà ìyẹtiráwòdà kí ni mo tiẹ̀ fẹ́ sọ kí ni àǹfààní tí mo fẹ́ mú jáde kí ni kókó tí mo ń lọ sídìí rẹ̀ nínú kútúbà yìí kò sí fọ́pọ̀lọpọ̀ ẹni tí ń sọ kútúbà anabi a máa ṣẹ̀ṣà àwọn gbólóhùn nínú kútúbà rẹ̀ ìmọ̀ á lo àwọn gbólóhùn tó kú tí ìtumọ̀ wọn pọ̀ ìdí tí kútùbà rẹ̀ fi kúrú nù yóò lo gbólóhùn tó lóǹkà ṣùgbọ́n tí ìtumọ̀ rẹ̀ ò níye tí ìtumọ̀ rẹ̀ ò lóǹkà torí ẹ̀ anábì máa ń sọ yìí pé inna tula salati ar-rajul wa qisara khutbatihi ma'innatun min fiqhi wọ́n ní kí sọlá ti yàn gùn kí kútúbà rẹ̀ ó kúrú ààyè tá a ti ma bó ti ṣe lágbóyè ẹ̀sìn gan-an nù kí kútúbà ó kúrú kí sọlá ti ó gùn eléyìí àmì ni tá a fi máa sọ pé lágbájá ó ní àgbọ́yé pẹ̀sìn ọlọ àmọ́ tí kútúbà bá gùn tí sọlá ti kúrú ààyè ni tá a fi mọ̀ yí pé àgbọ́yé tó ní ń pa ẹ̀sìn ó kúrú. a sì ti mà ike tá a bá fi wákàtí kan tá a bá fi ṣe kútùbà kò dájú ike tá a bá fẹ́ ka suratul jumu'ah ní rákà alákọ̀ọ́kọ́ lẹ́yìn fatiha tá a tún wá ka suratul ghashiyah ní rákà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn fatiha ìṣẹ́jú tá a lè lò láti ka súra méjèèjì nínú rákà méjèèjì àti bẹ̀rẹ̀ sọ̀lá títí dópin rẹ̀ tá a bá kà wọ́n súrà yín bẹ́ẹ̀ bóyá ni ó tún ṣẹ́jú méje a sì ṣe kútúbà wákàtí kan ó túmọ̀ sí pé fíkì wa kúrú púpọ̀ láyé sí kò sì ṣàdédé kúrú àwọn èèyàn náà wọ́n fà kò ṣàdédé kúrú àwọn èèyàn wọ́n fà nítorí pé tẹ́ bá ní kẹ́ ṣàlàyé ẹ̀sìn fáwọn èèyàn ní ìṣe tí anabi sallallahu alaihi wasallam ń ṣe fáwọn èèyàn nítorí pé àwọn àtìyẹn wọ́n ti ní training débì kan gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá wọn sọ ọ ń bọ́ sí pé oyin yé oyin yé oyin yé ṣùgbọ́n ọ̀rọ̀ kan làwọn fẹ́ sọ nísìn ìntòsí bí ọ̀rọ̀ yìí nínú òfin ṣẹ̀ríà ó torí sí mẹ́ta tá a bá mẹ́nuba èkíní kejì kẹta nǹkan ká tó bọ́ sórí ẹlẹ́ẹ̀kẹrin tá a fẹ́ sọ àwọn èèyàn parọ́ mọ́ Ọlọ́run wọ́n pọ̀rọ̀ Ọlọ́run nírọ́ wọ́n pọ̀rọ̀ anabi Muhammad sallallahu alaihi wasallam nírọ́ torí wọn ò ní ìpìlẹ̀ wọn ò ní ìpìlẹ̀ nípa ẹ̀sìn rárá kò sí ń tọ́ náyà láti ṣe gbogbo kútùbà láàrin ìṣẹ́jú méje tó sì jẹ́ pé gbogbo ohun tí ẹ̀ fi wákàtí kan sọ náà ni ọ wà nù ẹ̀ tó bá yẹ kó ká dàálẹ̀ ni kẹ́ni tó fẹ́ sọ ọ́ máa tún sa ṣùgbọ́n ní tí ó máa ṣẹlẹ̀ ó ní pé ọ̀pọ̀lọpọ̀ tó bá gbọ́ ọ̀rọ̀ àgbọ̀ òdì ní ọ̀gbọ̀ àsìgbọ́ ọ̀wọ̀bẹ̀ kò ní yé ìdí tí ọ̀pọ̀lọpọ̀ kútùbà fi gùn lónìí nù àṣọ yìí tó gùn torí pé wọ́n sọ wórówóró àbí torí pé wọ́n sọ kóbókàbá tó bá jẹ́ pé wọ́n sọ kútùbà yẹn wọ́n sì focus lórí pé àwọn fẹ́ máa ń fà ní báyìí jáde ṣùgbọ́n tí kútùbà wa gùn nítorí àwọn àdéhùn à ń bẹ lọ́nkọ́ má burú torí àwọn tààlà ń ṣàlàyé ẹ̀sìn gan fún àwọn tó sì pé wọn máa ń pa ẹ̀sìn náà ní rárá ọ̀pọ̀lọpọ̀ ní fundamental principle kódà foundation elementary foundation ò sí fọ́pọ̀lọpọ̀ nípa ẹ̀sìn Islam tẹ́lẹ̀ ń bá gbọ́ nǹkan mi yóò sì yanu ah, ṣé pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni sẹ́yìn kọ́ pọ̀lọpọ̀ àwọn ìlọ́bì dánilẹ́kọ̀ọ́ torí wá kọ́yọ̀ gbogbo kálukú ti ní foundation kò sí wàhálà torí mọ̀lẹ́kà lọ̀pọ̀lọpọ̀ mí ń pera rẹ̀ pé kí ló ń tún fẹ́ Islam pé kí ni bẹ́ńbẹ́ bí ó sì máa ṣe é nu kí ni bẹ́ńbẹ́ ní wọ́n fẹ́ ṣe kìíní kan mọ bí iná láì jẹ́ nepa kò ní pariwo gbogbo yẹn wá ó ra fọ́ọ̀mù àmọ́ tí ó bì ká mọ̀ wọn náà tọ́ lọ́n lálùkìyàmà tí ó jẹ́ ara àlùjáná wọ̀ ẹlòmíràn wọn kọjá lọ ní ìsìn ọmọ kí ni wọ́n ń pín nǹkan ni wọ́n ń pín mẹ́wàá wọ́n ń pín mẹ́wàá bóòlù àti wà àlùjáná bóòlù àti ní wọná ọjà àbí ọjà ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ Yorùbá àwọn ọ̀dààmú wọn ọ̀dààmú wàlláhì torí ẹ̀ ló ṣe jẹ́ pé even gan tí nǹkan kan bá ṣẹlẹ̀ bí kò kú wọn máa bá ìmáàmù kan pé ẹ dákun ẹnìkan kú kínní kan wọn ò lè dá dáyà kó ni wọn máa bẹ̀rù torí kọ́ máa yẹ pé ibi tí wọ́n bá ti ń wẹ̀kú làwọn náà ti kú kọ́ máa yẹ pé ibi tí wọ́n bá ti gbókù làwọn náà ti kú kọ́ máa yẹ pé wọ́n sin lójú rẹ̀ òun náà kú àwọn nígbàgbọ́ gbogbo kúfúrú iná wọn fi tì sí wọn bí wọ́n bá débi ikú kí lè máa mú òkú àmọ́ yàtọ̀ sẹ́lẹ̀ yìí wọ́n ni wọ́n fẹ́ fi sí i kọ́dà ìlọ́fẹ́ tó ara kìí ṣe kó àṣùgbọ́n ó pe rákà mẹ́jọ kìí ṣe pé kéde abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ subhanallah iná ló sì fi jẹ́ pé ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ ó ti dorí kodò torí wọn mọ nǹkan kan pàtó lọ ìbàjẹ́ pọ̀ láwùjọ ìṣẹ́ lọ́n ó ti pọ̀ jù torí pé àwọn èèyàn onímọ̀ nípa tọ́ lọ bóyá ni ọba tún ṣe jẹ́ ẹ̀ máa ń pa tiẹ̀ sẹ́ẹ̀ lè tẹ̀lé tiẹ̀ ẹ̀ lè tẹ̀lé tiẹ̀ adúgbò ẹ̀fọ́ lọ́hùn tọ́lọ́ ń sàwá nínú ẹni tí ń wá mímọ̀ ọlọ́run kọ́ mọ́ pa wá dasa ìdá. anabi sallallahu alayhi sallam tí wọ́n máa ń ṣe kútúbà ní kíkó ojú yí ọ kojú yí ọ kọ́ lọ bọ́ sórí mímbàr òun á lọ polówó òun polówó oògùn òun polówó àgúnmu òun polówó pé ẹ tó bá dàrú ẹ kọ́ wá aràn ọlọ́ ẹ lágbára àwọn bàbá yín lágbára àwọn ẹni tọ́lọ̀ ń páyé fún ta ló kó fún. ǹjẹ́ ẹlòmíì ń pọ ẹlòmíì kan polówó àgúnmu lórí mímbàr nípa pé àwọn bàbá kan gbẹ́rẹ́ gan á sin bàbá sì jẹ́ kékeré kan ní gbogbo ẹ̀ sátì máa bọ̀ subhanallah ṣé n tá a máa lo kútúbà fún rárá o wọ́n ní táwọn Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe kútúbà kana yu'allimu ashabahu fi khutbatihi qawa'id al-islam gbogbo àwọn òfin ẹ̀sìn islam lànàbí máa ń kọ́ àwọn sàábé nínú kútúbà rẹ̀ gbogbo tó ní í ṣe pẹ̀lú orígun ẹ̀sìn islam márùn-ún anabi máa ń kó àwọn sábẹ́ nínú kútúbà rẹ̀ asọ́lá tàbí atawhid asọ́lá azaka asiyam alhaj gbogbo ilé anabi máa ń sàlàyé rẹ̀ fáwọn sábẹ́ àwọn òfin òfin òfin òfin òfin òfin tọrọ ọmọ islam anabi máa ń kó àwọn sábẹ́ nínú kútúbà rẹ̀ wa shara'i'ahu ìyẹn làwọn òfin àwọn òfin ṣẹ̀ríà anabi máa ń kó àwọn sábẹ́ kí ní ìsìnkú ọ̀sẹ̀ kútúbà nípa abóòlà ṣe sàlùwàlá sẹ́wọ̀n kọ́ lọ́wọ́ bá ti dè wọ́n mọ́lẹ̀ fún yín túláàsì àwọn èèyàn tí ó gbọ́ tó bá pè dánilẹ́kọ̀ọ́ ni a ní kí wọ́n wá asàlàyé àlùwàlà wọ́n mọ̀ ẹyin mú ni àmọ́ ní ìsìn ọlọ́run ti dè wọ́n mọ́lẹ̀ túláàsì kọ́ abẹ́rẹ́ sí ní sí àlàyé àlùwàlà ẹlòmíì ò ti máa sùn òun rò pé nǹkan míì ni wọ́n sọ lónìí àlùwàlà tí ọmọ ẹsẹ̀ wọ́n so nítorí àbí èèyàn mélòó lọ́mọ àlùwàlà sí ẹ̀rí pé àwọn ibi tá a ṣe ṣe wà ọ̀pọ̀ náà táwọn kà kún táwọn fojú fún àbà àlùwàlà àbà àbà ìbéèrè nǹkan mí nà àlùwàlà nìkan là á fẹ́ béèrè àbẹ́ ìfura bẹ́ẹ̀ so ìgbà tó bá bẹ̀rẹ̀ sí ní sàlàyé kódà àlùwàlà ó lè gba kútùbà mẹ́ta tẹ́ẹ̀mà bá ń so tẹ́ẹ̀mà bá ń so pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun ní hàn ẹgbẹ́ PDP kò wọlé mọ́ ẹ ncn lọ wọlé ẹ nísìn onígbàlẹ̀ là ń ṣe ẹ dákun kútúbà. la ilaha illallah bẹ́ẹ̀ ni lè mọ́ mi mi sọ ẹ̀sìn ọlọ́run di méjì kọ́bọ̀ mẹ́tẹ̀ ẹ pín ní onáfi wa dẹni àbùkù. bí ọ bàbá PDP àbẹ ncn wọn á ta àbàwọn kábàwọn wọn ta sẹ́sìn ọlọ wọn bà àyè ńlá jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ tí ò wúlò àbẹ́ẹ̀ máa tún máa yẹ yẹn ni irú àyè tánàbí máa dúró sí báwọn èèyàn sọ̀rọ̀ sallallahu alayhi wa alihi wa sallam wọ́n mọ̀ wá àbẹ́lómi ń bá yẹn já orí orí orí orí mímbà ni wọ́n ti wá máa yanjú ẹ̀ ẹ̀ kó kálukú lọ́ọ́ pé ń bẹ́nu wa ìkókò ń bẹ́nu wa kìnìún èkúté ń bẹ́ẹ́ àbí kíra ni kìnìún ọba fèkúté ṣe yọ jẹ ni àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ wọ́n máa wọ́n máa lérí oògùn lórí mímbà á a'udhu billah kọ́dà gan tó gbọ́ láwọn ibì kan wọ́n ti lọ dògùn sórí mímbà pé bí bàbá yẹn bá débẹ̀ kó ṣubú ẹ dákun ẹ̀ wò á wọ́n tún gbé awo dé mọ́ṣáláṣí inna lillahi wa inna ilayhi raji'un gbogbo ilé sọ yẹ wa òkúkú yẹ wa. ṣebí wà ní ummatu tawhid ìjọ sí ọlọ́wọ́n ọba láàṣọ nínú ìjọsìn ṣebí wà kì í ṣẹbọ sọlọ kí ló á masjid lágbájá àfi ọmọ ní imam ó ṣe di ká máa ṣàgùn sí imam kan dé orí mímbà rẹ̀ ṣe ń yàgbẹ́ ẹnìkejì bọ́ bẹ́ẹ̀ pé aláàṣẹ sọ láti iṣẹ́ òun torí nílùú yẹn nílùú yẹn wọ́n ní àwọn ọmọ yẹn lọ kẹ́kọ̀ọ́ wa ní àbí òye yín nílẹ̀ ni tó Ọlọ́run sì ràn wọ́n lọ wọn ró masjid pétọ iná wọ́n ti ná abá àná àlá irú ìta bàbá bàbá àwọn ṣe àwọn ò wọn ò sì ní gbà àwọn bàbá yẹn tí wọ́n á lérí sí wọn pé ẹ gbọ́dọ̀ kíjú máa wọn ẹ gbọ́dọ̀ kíjú máa wọn so orílẹ̀-èdè kan ni tó àlẹ́gbẹ̀ẹ́ nàìjíríà ń bè tọ́ làwọn bá ní kẹ́ni káwọn ọmọ kíjú máa bá wọn à àwọn kò sẹ́ni tó lè pé káwọn ọmọ kíjú máa ẹni àkọ́kọ́ òun bọ́ síwájú ń sọ kótó àwọn náà sì ti tó ẹ bá nàbí sallallahu alaihi wasallam náà sọ fún àwọn sábẹ́ ni pé lágbájá ni kò di àsíá mú tí wọ́n bá pa kí lágbájá náà gbà tí wọ́n bá pa kí náà gbà wọ́n pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta so tánàbí fakalẹ̀ ńgbà tán pẹ́lẹ́ kẹta àwọn sábẹ́ ronú pé lágbájá ni kò gbà òun lọ gbà tó borí tán wọ́n ti tó pé òun lọ́wọ́ sòkútùbà tí nǹkan kan bá ṣẹlẹ̀ ọlọ́run làwọn bá dúró àbí kí bá dúró so nítorí de lóyún because ọ̀n uh, sá sẹ́yìn ọ̀n sá sẹ́yìn náà lẹ̀sìn ọlọ́run fi ní lọ wájú ọbọ̀ wájú ó bẹ̀rẹ̀ sí kútúbà tó ń bẹ̀ yẹn ìgbẹ́ ti bẹ̀rẹ̀ sí ní jáde ó ṣubú ẹnìkejì bọ́ bẹ́ẹ̀ ó náà the same thing ẹnìkẹta the same thing títí tẹnìkan fi bọ́ bẹ́ẹ̀ torí sọ láti yẹn kí á kìí sẹ́ẹ̀ walilahi lɛɛzatu wali rasulihi wali mukmini walakin na munafiqina laa yaclamu wa ina jundana lahumul ghalibu tó ń torí di eléyìí báyìí ẹgbẹ̀rún yàmùyàmù tó ń lérí síreluwé ọ̀fẹ́ kù ni mo rò pé yé wa so ọlọ́run bá gbà fáwọn ẹrú ọlọ́run wọ́n rírun so nítorí di eléyìí adúpẹ́ fọlọ́run so Africa ń bí tóògùn tàdó tàfọ̀sẹ́ tàwísẹ́ làwọn fi ṣẹ̀sìn islam gbogbo lè máàmù tó bá máa yí pé ohun yìí sọ̀sẹ̀ bọ̀ kó jẹ́ àwo ń tọ́wọ́ àná ṣòkòtò. lágbọn òkè ibi tí wọn máa de okùn ibi tí wọn máa de okùn mọ ẹ tún gba nǹkan mi yàtọ̀ sókun ṣòkòtò yóò di oúnjẹ má di pọnpọnpọnpọn àyè bá a mà alẹ́ nìkan ó sì de ìkó dẹni kíní kan ni ó de mọ́júgun bí ìgbà tí à ń dirò ogun lọ mọ́sálásí <laughs> pé àyè bá a mà ẹ dákun torí tọ́ lọ njẹ́ wàá lẹ fẹ́ ṣe Islam wà lìjẹ́ nà ọ̀pọ̀lọpọ̀ ti gbófa kọ́tà sàárè ni wọ́n wà pé wọ́n ti lé sixty so èyí tó yẹ pé injury time bí ẹ̀yọ́ ń bọ́ọ̀lù ni wọ́n ń gbá wọ́n sì tún ń hùwà ọ̀daràn dì sí ṣírùkù nídìí ẹ̀sìn ọlọ. nígbà tó bá gé kìbọ́ọ̀rù kọ́ọ̀mì aṣọ́rọ̀kù ṣìgáàrù rẹ̀ ń kọ́ nígbà táwọn ètò dàgbà jù tí wọ́n já síwájú jù wọ́n ń ṣẹbọ sọ́lọ̀ àwọn kéékèèké wọn kọ́ ẹ mọ̀ pé kọ́lọ́ ọbọ̀ sànù torí ẹ ìsìláàmù ò ní í ṣe pẹ̀lẹ́ bọ̀ ọ́ ọ̀tọ̀ lọ́nà tí ìsìláàmù gbà ọ̀tọ̀ lọ́nà tẹ́ bọ́ gbà. anábì sallallahu alaihi wasallam máa ń kọ́yàn nípa ẹ̀sìn ó sì máa ń pa àwọn sàábí láṣẹ lórí kútúbà ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ó sì tún máa ń kọ̀ fún wọn lórí kútúbà ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí tí kankan bá ṣẹlẹ̀ lójijì anabi máa ń give command lórí kútúbà rẹ̀ ẹ ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí ẹ má ṣe báyìí. gẹ́gẹ́ bí ẹni tó wọnú mọ́ṣáláṣí nínú sọ̀híhì muslim ó wọnú mọ́ṣáláṣí ó sì lọ jókòó gọ̀tọ̀fání ó jókòó anáwó ọlọ́dọ́dá tó ti kí wọn ni onílà anábìnrin qum fasalli rak'atayn wa khaffifhuma dìde kó kó múraka méjì wá kó o sì gbé fúyẹ́ lórí kútúbà mi kò sí ní tó burú ìwọ náà gẹ́gẹ́ bí imam tó bá rẹ́ nìkan tó yẹ pé ń bùkátà kó pàkíyèsí rẹ̀ o lè pàkíyèsí rẹ̀ nígbà tó ń sọ kútúbà yẹn kó sọ fún kó ṣe báyìí àbí kó má ṣe báyìí kò sí ní tó burú mbẹ. bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ń sọ kútúbà lọ́jọ́ kan arákùnrin kan wá ń kọjá ń gbàrin àwọn èèyàn kọjá ń dá ìjìká wọn kọjá ń dé ìjìká wọn kọjá ń dé ìjìká wọn kọjá ó ti fojú sun bìkan tó fẹ́ lọ wájú ó sì dé ó dé gbẹ̀yìn ó bọ́ síwájú tẹ́lẹ̀ kébí ṣe máa ń ṣẹlẹ̀ nu ẹ má bínú o ó ti gbàgbé kí wọ́n tún ṣe kútùbà ẹ má bínú o ẹ má bínú o a abínú lèmọ́dá nítorí pé n tó ń ṣe fara ni wá ni ẹni tó fẹ́ bọ́ síwájú yóò tètè dé ni. kì wá sí pọ́ mọ̀ ní àwọn èèyàn lára báyìí lọkùnrin yẹn ń kọjá bọ̀ ń wò ń kọjá bọ̀ ànábì ń wò ń kọjá bọ̀ ó ti sallallahu wọn sọ fún yín pé ejìlẹ́s faqad àrẹ́yìd wà bí jókòó òun ní àwọn èèyàn wà bí jókòó ní àwọn tánàbí sallallahu alaihi wasallam bá ń bá kútùbà lọ ó máa ń dá kútùbà dúró nítorí pé ẹnìkan ń ṣe béèrè tí a máa ń bi léèrè nígbà tí ń sọ kútùbà ẹ̀wọ̀n kéèyàn gbọ́dọ̀ sọ̀rọ̀ but agbẹ́sìn yẹn jura wa lọ gẹ́gẹ́ bí lárúbáwá roko yẹn ṣe wá anábì ń sọ kútùbà lọ ọkàn ìgbésọ̀ wa anábì sallallahu alaihi wasallam ojú ọ̀rọ̀ gbogbo àwọn irúgbìn wọ́n rọ nǹkan ọ̀sìn wọ́n kú òǹgbẹ ń gbẹ ń gbẹ ọmọ wa bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́n rọ́jò fún wa wọ́n ń ṣe kútúbà lọ́ọ̀nì tó wọ́n mà wọ́n mọ̀ páyì sọ̀rọ̀ wọn náà ló sì dọ́gba pẹ̀lú párọ̀ oko ni torí pé gbogbo ẹni tó bá ti lu ko fa wọn a máa sábà jálá ìlákàsí màmbádá jàfà gbogbo ẹni tó bá ti lu ko wọn a máa sábà yálà ìlákàsí ìyẹn ni pé ọpọlọ wọn gbẹ díẹ̀ so gbígbà tí irin ò rí gírísì ẹ pé kò ní move dáadáa so bẹ́ẹ̀ lẹni tó bá ti so ìwọ náà tó ń wò pọ̀ ọgbọ́n ọlá pé <laughs> ni because tó o bá ọba mọ̀ pé bó ṣe wà náà nu tó sì máa ṣe nǹkan tí wọ́n máa dákun jókòó jókòó dákun tó o da sọ̀rọ̀ tó ẹ dákun dákẹ́ dákun dákẹ́ no no no no àpè ọwọ́ àdénú lọ́mọ wa sọ pé ah ọmọ sọ fún bàbá àti ìyá wọ́n ní gbọ́n ọgbọ́n òkúkú gbọ́n àlọ́ ọgbọ́n so because <laughs> bí bàbá ti ṣe olùkọ́ àwọn ta ni ń bá a sí àwọn ta ni ń bá a sí bó ló ṣe gbọ́n sí bó ló ṣe gbọ́n sí so eléyìí jẹ́ bó ṣe jẹ́ mbẹ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n dá lóhùn nígbà tí wọ́n dá lóhùn wọ́n tún padà sí ìdí kútúbà wọ́n dá lóhùn nípa pé wọ́n bẹ́ lọ́hùn a tún padà sí di kútúbà òjò bẹ̀rẹ̀ sí rọlẹ̀ kan náà ìgbà míì anábì lè sọ̀kalẹ̀ kúrò lórí mímbàr nítorí pé bùkátà ló bí gẹ́gẹ́ bó ṣe ń ṣe kútúbà lọ́jọ́ kan ó lọ gbé ọmọ ọmọ rẹ̀ alhassan tàbí hussein radiyallahu anhuma ó ń ṣe kútúbà lọ ó wá rí ọmọ ọmọ rẹ̀ yẹn anábì wá lọ gbé ó tún padà síbi títí ṣe kútúbà sísọ̀kalẹ̀ tó sọ̀kalẹ̀ kò bà kútúbà jẹ́ ọlọgbẹ ọmọ àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yàtọ̀ sí wọ́n tó bí ma tọ́mọ ń sìn rẹ́rìn tó rọ́ọ̀mọ́ máa rẹ́rìn náà ni gbogbo ọmọ kéékèèké wọ́n máa rẹ́rìn sí bàbá wọn náà ni báyàwó tí ìbí kan kò ní tí ì fún ọ láǹfààní àti mà kọ́ ọmọ wàá jẹ ọpẹ́ kọ́ ọmọ jẹ <laughs> ọpẹ́ tí wọ́n ní ìfẹ́yàwó. tó máa ń ṣàdúrà ọlọ́run fún ọ so tọ́mọ bá ti wo bàbá rẹ̀ ọmọ rẹ́rìn bàbá ọba àfajúro jù bẹ́ẹ̀ lọ ọmọ sá máa rẹ́rìn kẹ́ bàbá yìí ayé ò le tó báyìí <laughs> subhanallah bẹ́ẹ̀ làwọn ọmọdé so ọmọ ṣe ọ̀rọ̀ gbọ́ pé kí ni ká ni kí ni ni ọmọ ọmọ ọgbẹ́ kí simple náà ọ̀kẹ́ á ní so torí ẹ̀ tí ọba wa síkẹ́ lọ́kàn tiẹ̀ nígbà tó máa rẹ́rìn kí wọn náà tiẹ̀ rẹ́rìn kódà kó má dénú torí ní tí ń sí ọwọ́ lọ́mọ kó ra rẹ́ aṣáálá <laughs> kó ọmọ náà rí pọ̀ rẹ́rìn sẹ́mi kí ni ọmọ dùn yóò mọ̀ pé ah bàbá òun dáa láti kékeré yẹn ọmọ ọmọ fẹ́ rí ọ náà ni so nísìsiyìí tó bá wà níbi tó ṣe é pé ìwọ ń sọ̀rọ̀ bí kò sí kútúbà jùmọ̀ à ọmọ rẹ wọn wà nítòsí ìtòsí lẹ́yìn ní mọ́ṣáláṣí tí wọ́n máa gbóhùn bàbá rẹ̀ ọmọ ọmọ sáré bọ̀ ni pé bàbá bàbá bàbá bàbá so nítorí pé ọmọ ti ó ti ó ti fi ọ̀yàyàrá ìfẹ́ lọ́dọ̀ rẹ̀ yàtọ̀ sí pé fẹ́ rẹ̀ gbọ́dọ̀ wà lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ náà torí wọ́n ló bì í torí tí wọ́n sọ pé ẹnìkan kan ọmọ rẹ̀ ń kò níbo ló ti gbọ́ ó lè ti máa ń tiẹ̀ àwọn tó ti bímọ ló lè mà. so ẹ bá sọ pé ẹnìkan kan ọmọ rẹ ń kù inú ọkàn rẹ ló ti gbọ ẹ ẹ kí ló ṣe ọmọ ọlọmọ tó o bá fẹ́ kábùkù òkùnkùn bí kan lè jẹ ọmọ ọmọ ọlọmọ kọ ọmọ nànàkúnà kọ ọmọ gbá tí bàbá àbíyá rẹ bá yọ náà lọ pé bíntín báyìí lọ ọmọ wa tí bàbá rẹ ń tí bàbá rẹ ń yọ ọmọ sáré bọ̀ ni ọmọ sáré bọ̀ ni. anabi sallallahu alaihi wasallam anabi kẹ anabi sọ̀kalẹ̀ lórí mímbà ó wá gbé àwọn ọmọ subhanallah kò sí tó burú mbẹ kò sí tó burú mbẹ torí pé ẹnìkan ò lè má yí ọmọ bí ẹni tó bímọ ẹlòmíràn ọmọ rẹ yọ jajúmọ sá sọtọ́ bá ti fi sọ fẹ́ wọ bẹ́ẹ̀ <laughs> ẹ̀rín rọ ó sì ń jajúmọ ọmọ ọmọ ń sunkún rárá lọ gbọ́mọ rẹ darí anabi sallallahu alaihi wasallam sọ̀kalẹ̀ wọ́n sì lọ gbé eléyìí ọba kútúbà jẹ yàtọ̀ sáwọn lè máàmù kan lù kan tẹ́ pé ó ní nítorí káwọn ṣe mọ̀lódì bíi irú ọ̀la júmọ̀ àná nítorí káwọn ṣe mọ̀lódì kí gbogbo kálukú fowó rọpẹ́ àlùbáríkà ànábì. kí ẹ wá fowó rọpẹ́ ìmáàmù wa sọ̀kalẹ̀ kúrò lórí mímbà ọ wá sọ̀kalẹ̀ ẹ wá bá àwọn èèyàn ọ wá ká mímbà ó ẹ fowó òrè gbogbo kálukú wa mú à ń bọ̀ à bí etí eléyìí ń kọ́ o <laughs> ẹ kó gbogbo tí làwọn bàbá pò àbí ọlọgbé ọmọ èmi mọ gọ́sábẹ́ aṣọ́dọ̀ mbrẹ́là bẹ́ẹ̀ ń gọ́sábẹ́ sísọ̀kalẹ̀ táwọn ẹbí sọ̀kalẹ̀ o má rí o ò lè gọ́ ọbẹ̀ òórùn ọ̀pọ̀ kò sẹ́ẹ̀rì mbẹ́ o ṣé bídíà là nábì lọ sí nígbà tó lọ gbọ́ ma wọ́n sì fẹ́ ṣe bídíà o ò rí bi gọ́ sí ọmbrẹ́là ti yà tó débẹ̀ tọ́ bẹ́ẹ̀ náà ni anabi sallallahu alaihi wasallam máa ń pèyàn nínú kútubá rẹ̀ pé wọ́n lágbájá ìwọ ọlágbájá máa bọ̀ ń bí ìwọ ọlágbájá jókòó ìwọ ọlágbájá ṣe sọláàt ànábì ń ṣe bẹ́ẹ̀ nù kútùbà rẹ̀ ìntọ́ bá gbà pé kéèyàn sọ nínú kútùbà ànábì máa ń sọ torí ẹ̀ ìwọ tó jẹ́ imam tó bá jẹ́ pé àwọn tó wà wájú rẹ̀ wọ́n bùkátà àmójútó kò sẹ́ ẹ mójútó àwọn ọmọ tí ń pariwo àwọn ẹni tí ń ṣe àlùwàlá tó ṣe pé wọ́n ń pariwo lọ́hùn wọ́n ń yọ wá lẹ́nu nínú mọ́ṣáláṣí àbí kò sí tó burú bẹ̀ fún fún imam imam ti sọ kótó àmọ́ èèyàn yòókù gbogbo ọmọ wò ni àbọ̀dọ̀ sọ̀rọ̀ bákan náà nínú kótóbá ńjọ kan làwọn kan ti dé àbí kánábì tó ẹ̀ tó ṣe kótóbá lélẹ́yìn àwọn kan dé wọ́n ní ibi àìní ń yọ àwọn lẹ́nu anábì sọ fún Bilal pé kó pèpè fún sọlá ó pèpè fún sọlá ànábì bá dìde nínú kútùbà yẹn ló ti ní káwọn yóò ṣe sàrà fún wọn báyìí lẹnìkan dìde tó ń lọ gbóúnjẹ wá ń lé rẹ̀ Ànábì sọ pé man sanna sunnatan hasanatan fil islam falahu ajruha wa ajru man amila biha min ghairi an yanqusa min ujurihim shay'a torí ẹ̀ nínú kútùbà lànàbì ti sọ yìí pé ẹ ṣe sàrà fún wọn bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe kútùbà jùmọ̀ àlélẹ́yìí nígbà tí Ànábì wá ń ṣe kútùbà ọmọ àka rẹ̀ tá a fi sáfọ̀mọ́ tá à ń pè ní yorùbá anabi sallallahu alaihi wasallam máa ń na ọmọ àka yìí nínú kútùbà rẹ̀ ní gbogbo ìgbà tó bá ti dárúkọ ọlọ́run ọba àbí tí máa ń ṣàdúà ọmọ na ọmọ àka yẹn ní gbogbo ìgbà tí máa ti ń dárúkọ Allah àbí bá ń ṣàdúà anabi máa ń ṣe bẹ́ẹ̀ torí ẹ̀ ni wọ́n ṣe sọ yìí pé nínú àwọn oríṣi ọ̀nà bá anabi sallallahu alaihi wasallam kọ́nà ọmọ àka kọ́nà ọmọ àka nígbà tí wọ́n ń ṣàdúrà níbi khutba kọ́nà ọmọ àka nígbà tí wọ́n ń ṣàdúrà níbi khutba àti bí tí ṣe máa ń nà nígbà tí wọ́n ń ṣe at-tashahhud ó wá nínú eléyìí tí wọ́n sọ yìí ó wá nínú hadith eléyìí tí alimami muslim tó gbé jáde nínú sahihi rẹ̀ láti ọ̀dọ̀ amara ibnu ruwaiba oni bishir ọmọ marwan òun rí bishir ọmọ marwan lórí mímbà ó ń ṣàdúrà wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè báyìí amara ọmọ ruwaiba orí bishir ọmọ marwan ti ń sọ kútúbà ó wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì sókè nínú àdúrà rẹ̀ faqal amara wa ni qabbahallahu hatayin al-yadayn ọlọ́run ọkọ̀ ọwọ́ méjèèjì ọlọ́run ọkọ̀ ọwọ́ rẹ̀ méjèèjì laqad ra'aytu rasulallahi sallallahu alayhi wa alihi wa sallam ma yazidu ala an yaqula biyadihi hakadha wa ashara bi isba'ihi al-musabbiha ó ní mo ti rí anabi sallallahu alayhi wa sallam ike nígbà tó ń bá ń ṣe àdúrà ní orí mímbàrì anabi ese tayọ kọ́nà ọmọ àka rẹ̀ yí báyìí torí ẹ̀ tí imam bá ń ṣe àdúrà nínú kútúbà rẹ̀ kò ní nà ju ọmọ àka rẹ̀ yìí lọ àwa tá à ń gbọ́ ńkọ́ àní nà kankan àní nà kankan ilé ìjẹ́bù sùjẹ́ bẹ́ẹ̀ ni abu dawud rahimahullah òun náà gbé àdìsí jáde nínú kútúbà anabi sallallahu alayhi wa sallam wọ́n á máa ń tọrọ pé kọ́ lọ́n ọ̀rọ̀ jù fáwọn èèyàn nígbà tí ìyàn bá mú tọ̀dà bá dá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ lárúbáwá tá a wí yẹn aróko tó wá bá nàbí sallallahu alaihi wasallam nígbà tá nàbí sọ kútùbà. nígbà tí anábì bá wá fẹ́ jáde wá sí júmọ́à láti wá sí kútùbà ìgbà onímọ̀ jáde anábì yìí jáde àfi tó bá ti rí páwọn èèyàn ti péjọ yóò ti rí pé wọ́n ti péjọ sí báwọn èèyàn náà ti gbọ́ ẹni tó bá kọ́ lọ sí masjid ní yawmul jumu'ah irú ládàbà ń bẹ fún gbígbà tí ràkúnmí ló fi wá àti súnmọ́ lọ ẹni tó bá lọ lákòókò tó tẹ̀lé màálù ẹni tó bá àbí àgbò àbí màálù ẹni tó bá lọ lákòókò tó tẹ̀lé àgbò ẹni tó bá lọ lákòókò tó tẹ̀lé adìẹ ẹni tó bá lọ lákòókò tó tẹ̀lé kíni ẹyin lẹ́yìn rẹ̀ kò sí nǹkan kan ẹyin so àwọn èèyàn ti mọ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń tètè lọ sí masjid anabi ò ní wá wá ó dìgbà tó bá rí i pé àwọn èèyàn ti péjọ nígbà táwọn èèyàn bá wá péjọ anabi ó jáde lọ bá wọn lónìí ká wọn yéé bu anabi lẹ́yìn tí wọ́n máa dà tẹ́lẹ̀ bọ̀ kó lè la ilà ilà la ẹ́ àbí bàbá wa lè máa mú pọ́n bọ̀ sí masa bàbá <laughs> so ẹ wá nǹkan sí gbogbo orí eléyìí Imam Ibn al ló ń ṣàlàyé fún wa ní ìsìn pé kí ni ìlànà anabi sọlá torí ẹ̀tọ́ abẹ́jẹ lè máàmù torí pé gbogbo àwọn bọ́dígàdì ó pẹ́ yẹn ìwọ nìkan wọ́n bí tọ́ jáde lára ayé ẹ̀jọ́ wọn bí fún un yé wa so when you are going to the masjid you go alone sínú pé àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ amúgbálẹ́gbẹ́ kan ó ti débẹ̀ látago mẹ́wàá amúgbálẹ́gbẹ́ mi láago mọ́kànlá àwọn amúgbálẹ́gbẹ́ mi kìíní kan àwọn afọbajẹ àwọn abáwé làwání àwọn abáwọ àlùkẹ́bà àwọn abáwọ bàtà bàbá ilé yọ ọ̀yẹ yín láwání yọ ọ̀yẹ wùtẹ́ wọ̀ abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ gbogbo ilé wọn máa mú gbọ́ pé kíni pé kíni. ó lànà bí ọjà dé lónìí kan mìnà rẹ́ẹ̀rì ṣàwíṣ láì jẹ́ pé sájẹ́ǹtì kan ṣùwájú ṣàwíṣ òní sájẹ́ǹtì bàbá àjẹ tọlọ́pàá bàbá àjẹ ti sọ́jà so ó túmọ̀ sí pé láyé àwọn Ibn Qayyim táwọn lè má mọ́ ọba jáde sájẹ́ǹtì ó ṣùwájú kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ láyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam min ghayri shawishin yasihu bayna yaday láyé jẹ́ pé sájẹ́ǹtì kò ṣùwájú tí wọ́n máa pariwo ẹ̀yà lọ́nà àwọn ọ̀rọ̀ bàbá ń bọ̀ àbí òfin so ó lè máa pé sọ fẹ́ sórí ibú lórí bàbá kan bọ̀ so kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ wàlẹ́ wàlẹ́ lóbsì tọ́yìlẹ̀sán kò sì sínú kó anabi sọlá àṣẹlẹ ọ agbẹ́wò gbàgẹ̀rẹ̀ wọ̀ kò sínú kó anabi ọgbẹ́wò gbàgẹ̀rẹ̀ wọ̀ nítorí pé ńlọ sí kútúbà rárá anabi ní aṣọ tí wọ́n pè ní kólà kó anabi sọlá àṣẹlẹ wọn ló ní gan aṣọ méjì. fún àwọn ọjọ́ ọdún bẹ́ẹ̀ ọdún àwẹ̀ abọ́dún léyà abọ́jọ́ jùmọ̀ subhanallah ìgbà méjì fa ní ìsìkàlùkù wa ná àpàtì rẹ̀ asọ́pọ̀ àbí ọ̀pọ̀ tó ọlọ́mọ bàjẹ́ ọlọ́mọ bàjẹ́ tó àmọ́ yẹ ká máa dúpẹ́ fọlọ̀ wàláhì ọlọ́mọ gbogbo àwọn oore ẹ̀ tá sẹ́wọ̀n pé láwọn ìlú kọ̀ọ̀kan láyè sí wọ́n nírú múra tí wọ́n máa mú pàápàá jùlọ àwọn imam pàápàá jùlọ láwọn ọjọ́ ọdún bí ọjọ́ júmọ̀ àbọ̀jọ́ ọdún léyà àbọ̀jọ́ ọdún àwẹ̀ nírú àwọn misra ẹ̀rí táwọn kakúùlà kakúùlà àzọ̀tẹ́ ẹ̀rí táwọn afáàzárì máa wọ̀ yẹn kakúùlà nù àwọn ọwọ́ tó o bá ti wọ̀ ẹ̀ ṣe sheikh tó wọ́n gbé wọ̀ pàápàá imam ò wọ́ kínni wọ́n sọ àfihàn láwọn ni wọ́n tẹ́rẹ́ wọ́n fi lórí torbush fìlà pupa ṣéèkù so ẹ bá sì wá Saudi ẹ rí àwọn ẹ ìmà yàtọ̀ sí pé kálukú jàlábíyà yìí náà là ń wọ̀ wọ́n tún á gbé alkẹ́bàlè ọ parí ǹjọ́ kan fi yàtọ̀ sí gbogbo èèyàn yòókù náà nù gbogbo yẹn náà ẹni tó bá lówó àlùkẹ́bọ̀ ọwọ́ kò sẹ́ni tó kọ́ ọmọ wọ́ ọjọ́ bó ṣe jẹ́ ń bẹ̀ ọ́ láfíríkà ńkọ́ tí lè máa bá wa agbádá agbádá tó ti tó láti mú kó orú mú yàn dáadáa agbádá mi máa máa máa yìí máa tóbi ni ó tún á gbé àlùkẹ́bà lè àwọn àlùkẹ́bà kan tó yẹ pò ń gan fúnra ẹrù ni so gbogbo eléyìí ọ̀nbẹ́nu táwọn èèyàn máa ń ṣe ṣùgbọ́n anabi wa sallallahu alayhi wa alayhi wa sallam wọ́n ní láì jẹ́ kí wọ́n wọlé aṣọ bẹ́ẹ̀ wala tarha kò sì ní í sí ìborùn àbí ìbòrí téèyàn máa gbélé èjìká tẹ́ gbélé èjìká ẹ lè gbélé èjìká kọ́ wálẹ̀ báyìí èjìká kan ẹ sì lè gbé lórí èjìká méjèèjì tó yẹ pé yọ yọrù sọ́tún yọ yọrù sósì kí bó ṣe máa ń wáyé ní Sudan anabi yẹn lò bẹ́ẹ̀ wàlá sawad bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa sallam kò sì ní lo aṣọ dúdú kó fi bora tọ fa idha dakhala al-masjid tànàbí sallallahu alayhi wa sallam bá wọn mọ́sálásí ó tún túmọ̀ sí pé tànàbí bá ń bọ̀ wọn ò ní gbé pọ̀pá lọ pé kìnnìkan pọ̀pá àṣẹ pọ̀pá àṣẹ báwo ńgbà tẹ̀ ìsáláwo oní ọmọ adábọ̀ fúnra ara rẹ̀ subhanallah ìtẹríba ti ga jù aṣíwájú fún gbogbo ọmọ anabi adam tánàbí wa wọnú masala tó bá wọnú masjid sallama alayhim asalaamu alaykum wa rahmatulah anabi wa salama sáwọn yẹn ẹ̀yin náà ó sì dáhùn torí wọn ò ti bẹ̀rẹ̀ kútúbà bàtà nàbì sallallahu alaihi wasallam bá gorí mímbà yóò dojú kọ àwọn èèyàn gbàtọ́ wọnú mọ́sálásí yóò sálámà gbàtọ́ tún gorí mímbà yóò tún dojú kọ àwọn èèyàn yóò tún sálámà ìyẹn tó bá jẹ́ pé lẹ̀kùn tí lè má mú ọba wọlé kó tó lọ síbi tí mímbàr wà ibi táwọn èèyàn wà náà ni ọgbà yóò sálámà sí wọn bàtó bá tún dórí mímbàr yóò tún dojú kọ wọn yóò tún sálámà sí wọn. walam yad'u mustaqbil al-qibla anabi osùnì sàdúrà ń bẹ̀ ń wò lẹ́ni tó kọjú sí al-qibla pé ńgbà tó ti sálámà sáwọn èèyàn tán yóò tún wá kọ ẹ̀yìn sí wọn yóò tún wá máa sàdúrà kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé àwọn kan wà tí máa ṣe bẹ́ẹ̀ ó ṣe é ṣe kó ṣẹlẹ̀ láyé àwọn Ibn al-Qayyim tọ́ thumma yajlis lẹ́yìn náà lànàbí ọ̀ àjòkò ó ti wọ masjid nù yóò jòkò wa ya'khudhu Bilalun fil adhan ẹ̀rí kan ọ̀sọ́ pàánà bíi kíta hiyatal masjid bí ti ṣe ń bọ̀ mímbàr náà ni so Bilal yóò bẹ̀rẹ̀ sí ní ṣe yóò bẹ̀rẹ̀ sí ní pèpè wá sí di sọ́lá eléyìí ó sì túmọ̀ sí pé gbogbo gbàtà yìí náà bá ti fẹ́ yan mu'adhin tẹ́ ẹ̀ bá jẹ́ ọmọ áfíríkà èèyàn dúdú ní ká ẹ máa yàn kó máa jẹ́ mu'adhin rárá o kí ẹ bí wọ́n ṣe máa ń ṣe South Africa àwọn ọmọ bíi India bíi India tí wọ́n ti dọ́mọ South Africa tí wọ́n jẹ́ mùsùlùmí wọn ò ní gbà kí áfíríkà tó dúdú kó so imam láéláé àmọ́ áfíríkà wọn ní tiyín ní ká ẹ máa pe as-salat bíi Bilal ẹ wọ nǹkan bẹ́ẹ̀ dúdú wọn bá àmọ́ kí ojú gbogbo wọn lọ wọn ni wọ adhan faqat eléyìí àìmọ̀kànnì tọ́ tí Bilal bá ti wá parí pípèpè wá sí di sọ́lá anabi sallallahu alaihi wasallam wá dìde yóò wá bẹ̀rẹ̀ sí ní ṣe kútùbà láì jẹ́ wípé yọ pẹ́ sí. Si, pípè tí wọ́n pèpè lọ sídìí sọ̀láàtì yẹn yẹn ni pé kò ní jókòó pẹ́ rárárárá ó túmọ̀ sí pé kò tiẹ̀ ní ṣe àdúrà tí ń bẹ lẹ́yìn ìrun pípè yẹn tí ó fi dìde bẹ̀rẹ̀ kútúbà. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ibi tá a dúró sí ni lónìí a bẹ̀rẹ̀ láti ibi tí wọ́n ti sọ kí lànà bí máa mú lọ́wọ́ nígbà tí máa ń ṣe kútúbà abẹ́ ọlọ́run bá wa kó ràn wá lọ́wọ́ lórí àti lè máa fi àwọn nǹkan tá à ń gbọ́ yìí kó jẹ́ kó máa hàn nínú ìhùwà wa kó ṣe ní àwíjàre fún wa láyé àti lọ́la kìyàmà àtẹ̀ntó wí àtẹ̀ntó gbọ́ ọlọ́run dákun má ṣe níbàlẹ́jọ́ aburú fún wa o subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.